tí mo jí mo bá àwọn olùwọ tó fowó luwọ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjí tí mo jí lónìí mo wọnú igbó wọ́n ní kí ni mo lọ ṣe nínú igbó mo ní mo wọnú igbó mo lọ mẹ́rin òkété àtẹ̀yìn tẹ̀ ń wò mí lé àtàwa tá à ń ṣètò ikú ti rí wa kété o awọnú odò awọnú igbó wọ́n ní kí lóore tá a wọnú igbó aná ọ̀la pọ̀run àwàwà gbogbo ẹ̀yin màmá bàbá tẹ̀ ń wò wá nílé àtàwa tá a wà lórí ètò owó wa wá wálé o ọlá wa wá wálé o àní fojú sunkún ọmọ ètò létò ètò ètò bàbá ètò ètò alága three sixty lódúgbòde kan gẹ́gẹ́ bí mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé gbogbo ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ tó jẹ́ sunday àkọ́kọ́ dèdè aago méjì báyìí la máa ń gorí ètò wọ́n tó bá ti di sunday kejì kẹta ìkẹrin aago mẹ́rin àbọ̀ la máa ń wà lórí ètò orúkọ mi ò yí padà ọmọọba adégbóyèga táíwò rájí ẹ tí gbogbo ẹ̀yin bàbá àti màmá aráalé gbogbo èèyàn mọ̀ sí Òṣùọlálé Àràbàǹbí ètò ní bàbá ètò ètò bàbá ètò adúpẹ́ fọlọ́run tó tún wa dọjọ́ èní nítorí ọlọ́run náà la ké lọ́sẹ̀ tó kọjá arígbàgbára rẹ bá ń bẹ tó sì ń bẹ láàyè bàbá lókè òòdù tó adékò wa di ọjọ́ ọba àyíkú ọba ọ̀rọ̀ ọba àgbàlagbà ọba tó ń tójú gbogbo fọlọ́tẹ̀ èèyàn ọba tí ń dúró tí ní tí kì í sírègùn ọba tí ń fún ní tí kì í sírègùn sàǹtàkì rẹ ọba tó dáadé ayé àwọn tó gorí ètò lẹ́nu ètò bàbá ètò alága three sixty lórí ìkànnì kan náà ni ìkànnì tá a mọ̀ bí ẹni mowó super screen èmi náà ni àwa náà kọ́ ọlọ́run ọba ni a ti gorí ètò lẹ́nu adúpẹ́ fọlọ́run ẹ lórí abala tá a wà ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá a fa àwọn nǹkan kan ní àfáǹtó àfáǹtó kí ni ìdí lórí àwọn àlejò tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá wípé ibi tá a lọ a rí i pé ìyàwó dìídì gbá bàbá ọkọ rẹ̀ létí ẹ̀yin bàbá àti màmá tẹ́ wà lẹ́sìn bá wá dá sí ẹ ní àwọn kankan ní ń bẹ nídìí rẹ̀ tí oníkàlùkù sì gbọ́ àṣírí kankan gbọ́n ọkọ gbọ́n nínú rẹ̀ àtúndé lónìí tèmi ò tún yàtọ̀ ìdí kan àbí méjì náà ni tá a tún máa sọ sórí afẹ́fẹ́ tẹ́yìn bàbá àti màmá tẹ́ ẹ wà nílé tẹ́ ẹ máa bá wa dá sí bàbá ti bẹ̀rẹ̀ ètò lórí segment tí a wà yìí ètò ní bàbá ètò alága 360 nígbà tá a rìn gbẹ̀rẹ̀ kí n tó fi àwọn àlejò mi hàn nígbà tá a rìn gbẹ̀rẹ̀ tá a rìn kókòókòó a tún wá rí wípé níbi tá a ti rí pé ọkọ àtìyàwó nígbà tó ṣèyàwó tán bàbá ní dandan dandan àfikọ́ gbélé òun ilé tí mo kọ́ báwo ni ṣe máa nílé ńlẹ̀ tí ẹ máa wá ṣe ìyàwó tán tí ẹ máa máa ní ẹ fẹ́ lọ síta no no no no no this is a building house for you That's a big enough for you people to live bàbá sọ bẹ́ẹ̀ fún ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ kò pẹ́ kó jìnnà dédé la rí pé àti bàbá ọkọ nígbà tí ọkọ ọmọ bàbá ò sí nílé tó jẹ́ ọkọ ìyàwó ọmọ àti bàbá ọkọ ló wà nílé ń ta máa rí ni o àfi pòópàpòópà ìfọ́tí ni bàbá ọkọ ló bẹ̀rẹ̀ sí ní kó fún ìyàwó bàbá màmá tó wà nílé ẹ máa rí nọ́mbà tí ń bẹ lójú amóhùnmáwòrán yìí ìyẹn lẹ́ẹ̀ máa fi pè wá wọlé tí ẹ máa bá wa dá sí orí ètò tí ẹ bá ti ń pè wá wọlé ká máa bá ètò lọ a sì máa dá yín lóhùn ètò bàbá ètò ètò alága 360 lónìí mo ti wọnú odò mo mẹ́ran ńlá mo mú àrò mo mú akọ mo mú abo àwọn la pè wá sórí ètò lénìí lápá àlàáfíà mi làwọn méjèèjì wà ẹni àkọ́kọ́ ni nítorí pé ọlọ́run ní obìnrin ní ká kọ́kọ́ máa <laughs> kì í jẹ́ pé bóyá mo fẹ́ràn obìnrin náà ṣùgbọ́n ọlọ́run ní obìnrin ká máa pọ́n wọlé màmá wa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi fún wọn ní orúkọ yín. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè. kábíyèsí. ọba tó mú kí ọjọ́ òní kó wáyé. olúwa ó ṣeun tí èmi náà lè wà lórí ètò lénìí alága three thank you very much. ọlọ́run tó ti ń bá wa tò á tẹ̀síwájú. àmì o. ikú ò ní já gbogbo wa lẹ́yìn báyìí. àṣẹ ìdùmarè. ẹ ti jẹ́ aṣíwájú fún wa a máa rí bá. àṣẹ ìdùmarè. mo kí gbogbo àwọn bàbá bàbá mi nílé àti màmá màmá àti hmm. àwọn ẹ̀gbọ́n hmm. àti àwọn àbúrò àti àwọn ẹlẹgbẹ́ mi mo dúpẹ́ púpọ̀ ẹ káàsán mo gba ọlọ́run gbọ́ pé èmi àti yín tá a jọ rí ìrìn àjò títí di ọjọ́ òní àjọ la òpin ọdún ìjániláyọ̀ àti àlàáfíà. àṣẹ ń orúkọ tèmi ni olúwatóyìn aya babátúndé tí hmm. gbogbo ènìyàn mọ̀ sí alága lady love. lady love ìfẹ́ ọmọge ìfẹ́ ẹ ṣé mo dúpẹ́ ìyá wa òun lẹ ti gbọ́ yẹn màmá àti bàbá tẹ̀ ń wà nílé ẹ rí i pé ní apá àlàáfíà àwọn ọlọ́run náà àwọn eléyìí wọ́n ń pè wọ́n ní alága alága swaga <laughs> ó yà yín lẹ́nu pé wo tún ni polo lórí ètò alága three sixty mo máa ń sọ wípé àràǹbarà lọ́lọ́run máa dá ilé e, e, e, ètò wa yìí alága three sixty on traditional level but at the same time we give you some certain package ara package yẹn rèé my brother kí lórúkọ tí yín sà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àsìkò tí a wà yìí. kábíyèsí. ọ̀pọ̀ ló fẹ́ di ọjọ́ òní ṣùgbọ́n kò sí àyè. oh olúwa ó ṣé. a dúpẹ́ pé ọlọ́run dá wa sí. thank you. orúkọ tèmi ni babatunde ezekiel. ezekiel Alaga swaga. Alaga swaga. tí mo wà ní ìlú ghana tí mo ti ń dá ọ̀wẹ́ kẹ̀. kábíyèsí o. yẹ pé bàbá abẹ́ ṣe wà yín sìn tàbá ní kẹbẹ̀rẹ̀ sí ní kọrin ghana sí àbí ename e, e, e, trɛ ebu lɔ nkpɛ yɛ ename trɛ salepa salepa ghana abibo ni baba ni kama fi kama kɔrin ghana sɛ le kɔrin ghana. Eh, orin ghana tí a ń kọ ní ghana eh. orin ta fi ń yan ọlọ́run. ó yá mò ń gbọ́ mò ń gbọ́ tẹbi tẹbá máa ṣiṣẹ́ alága lọ́hùn ẹ máa yin lọ́hùn pẹ̀lú èdè. àwọn orin títí wa ni àwa ń ṣiṣẹ́ fún. kábíyèsí. so orin orin títí òun la máa ń kọ fún wọn ní Ghana. kábíyèsí. so kò ń ṣe pé ìlú àwọn ará Ghana ló yà sábà ń ṣiṣẹ́ fún àwọn hmm. èèyàn wa tó wà ní ìlú Ghana so a máa ń gbé àṣà àti ìṣe wa láti ilẹ̀ wa lọ sí ọ̀hún hmm. láti lọ fi hàn àwọn èèyàn wọn lọ́hùn kó fi mọ ìyàtọ̀ láàrin tiwa àti ti tọ̀dọ̀ wọn. ẹ ṣé mo dúpẹ́ màmá wa alága love alága ìfẹ́ <laughs> gẹ́gẹ́ bí nǹkan tá a sọ sórí afẹ́fẹ́ yìí mà nígbà tí bàbá ní dandan kí nígbà tó ṣe engagement tán bàbá ní dandan kí ọmọ òun àti ìyàwó ẹ̀kọ́ máa wá gbélé i think because sọ lọ́sẹ̀ tó kọjá is it right or not but àwọn kan ló da àwọn kan ní kò da ó ní ó ní ìbámu nínú ẹ̀ ṣùgbọ́n a tún wá falọ̀ falọ̀ fàbọ̀ náà àwa gbọ́rọ̀ kan sórí afẹ́fẹ́ ìyẹn náà la tún gbé mi sórí afẹ́fẹ́ báyìí sí pé kí wá ni ti mo fẹ́ kẹ́ bá mi sọ òkodoro díẹ̀ kí kí ló máa mú kí bàbá ọkọ tó ní dandan kí ọmọ òun àti ìyàwó ẹ̀ kó wá gbélé tí òun kọ́ lọ́jọ́ ń gbé ní abẹ́ òrùlé kan náà kí ló fẹ́ wà láàrin wọn kí bàbá ọkọ ńgbà tó di ọpẹ ọmọ ẹ̀ tó jọkọ kò sílé tó wá kó ìgbọ̀tí ìfọ́tí ìgbájú tó kọjá ìyàwó ọmọ ẹ̀ ìyá kí ló lè fà á. ẹ ṣe àdúpẹ́. Hmm. ẹ̀yin màmá tẹ́ wà ń lé mo lérò pé ẹ máa máa rí nọ́mbà tó wà lójú amóhùnmáwòrán yín yẹn kẹ́ lè bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ bàbá tó kó ìfọ́tí fún ìyàwó ọmọ ẹ̀ nígbà tí ọmọ tiẹ̀ tó jọ kọ ò sí nílé ẹ bá wa dá sí ẹ má bá a bá lọ. ẹ ṣe ohun tó kúkú pa mọ́ ojú ọlọ́run ọba ló tó. kábíyèsí. ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe yé èmi sí èmi ò rò pé ó dára tó kí ọmọkùnrin èèyàn tó ti tójú bọ́ tó ti níyàwó láti súnmọ́ agbé ní abẹ́ òrùlé bàbá ẹ̀ èmi á rò pé ó máa dára púpọ̀ tí wọ́n bá lè jẹ́ kí wọ́n lọ gbé ní àyè wọn hmm. so that àwọn náà lè bẹ̀rẹ̀ ayé tiwọn náà wọ́n á lè rí ayé wọn gbé hmm. ara àwọn ìdí tí ò fi dáa náà ni tó padà ṣẹlẹ̀ yìí hmm. tí a rí pé bàbá bàbá ọkọ ó bẹ̀rẹ̀ sí ní gbá ìyàwó ọmọ ẹ̀ létí kábíyèsí o ẹ à sí ń bẹ̀ ṣùgbọ́n bóyá bàbá yẹn dẹnu kọ ọmọbìnrin yẹn pé bóyá òun fẹ́ bá lájọṣepọ̀ tí ọmọbìnrin yìí ò bá gbà hmm. ó lè la ìgbájú ìgbámú hmm. wá fún irú ọmọbìnrin bẹ́ẹ̀ tàbí bóyá ó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ bóyá ó kàn sọ̀rọ̀ kan ṣá sí bàbá ọkọ ẹ̀ hmm. ṣe mọ̀ inú ọmọbìnrin ò ní dùn láti máa gbé lábẹ́ òrùlé bàbá ọkọ ẹ̀ so tó bá sọ̀rọ̀ tí ò yẹ kó sọ ó lè la ìgbájú lọ gẹ́gẹ́ bí òye ti tèmi ṣe rí o. bàbá wa alága swaga nígbà tí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá wa sọ ń sìn ẹ bá mi kí wọn lẹ́yìn gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe jọkùnrin kí ló tó bá yẹ pé yìí ni bàbá ọkọ kí ni nǹkan tó lè mú ìbínú rẹpẹtẹ wá tá a fi wá fa ìyàwó ọmọ wa mọ́ra tí a máa kó ìfọ̀tí fún. ẹ ṣe púpọ̀ ní àkọ́kọ́ èmi ò rí ohun tí ó bójú mu láti ní pé kí ọmọkùnrin tó ti tójú bọ́ hmm. kó tún wà lábẹ́ òbí mọ́ ó yẹ kí bàbá fún wọn ní àyè kan ṣe titi wọn lọ́tọ̀ èyí wà ní ara ìmọ̀ràn tí a máa ń gba ọkọ àti ìyàwó nígbà tó máa ṣẹ̀ṣẹ̀ ìyàwó tán hmm. àwọn òbí ẹ fún wọn láyè káwọn náà gbé ìgbé ayé tiwọn káwọn náà bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tun kò sí ohun tó tọ̀nà kò í ṣe ohun tó tọ̀nà rárá hmm. láti jẹ́ kí àwọn ọmọ tó ti ní ọkọ tó ti láyà kó tó wà lábẹ́ òbí ó yẹ káwọn fúnra wọn kán jáde sínú ayé nígbà tó bá hmm. jáde ìgbà yẹn làwọn náà lè mọ iṣẹ́ tí àwọn bàbá tí àwọn òbí ti gbé láti ìbẹ̀rẹ̀ àwọn náà hmm. lè gbé ìgbé ayé títí wọn ní ìgbé ayé ọ̀tun hmm. láti lè gbé ìgbé ayé tí wọ́n fi lé àwọn ọmọ lọ́wọ́ láti lè tọ́ àwọn ọmọ wọn ní ọ̀nà tí àwọn òbí wọn tọ́ àwọn náà ìdí tí èmi rí nìyẹn ṣé olóòtú. Ah, ẹ̀yin bàbá bàbá tí ẹ wà nílé a yìí ń retí ìpè yín lórí kẹ́ bá wa dá sí orí ọ̀rọ̀ yìí ká tó parí sẹ́gmẹ́ǹtì yìí pé ẹ ẹ ẹ wò wò àkọ́kọ́ ẹ ẹ jẹ́ kí n mọ̀ ìjẹ́ bí ọkọ àtìyàwó bá ń gbé lábẹ́ òrùlé bàbá àtìyá tó tó tó bí ṣé nítorí ó yìí ń jẹ́ nǹkan tó ń jẹ́ ìyàlẹ́nu fún mi ṣé mi ì tí mi ì tí mọ̀ nǹkan tó fà á ni mo ṣe sọ pé yín bàbá àti màmá tẹ́ wà nílé kẹ́ ẹ bá mi dá sí ẹ pè lórí nọ́mbà tí ń bẹ lórí amóhùnmáwòrán yẹn ẹ kẹ́ bá wa dá sí kí ni ohun tó lè fa gan tí ó lè mú kí bàbá ọkọ kó máa kó ìfọ̀tí ya ìyàwó ọmọ rẹ̀ màmá wa alága love gẹ́gẹ́ bí iṣẹ́ alága tẹ́ ẹ yàn láàyò mà àwọn ètò kan máa ń wà tó jẹ́ pé. Ah, ìyàwó ìyàwó láti jẹ́ pé bí wọ́n ṣe bọ́ ṣe bọ́ ṣe ní wọ́n fẹ́ ṣe ìyàwó yẹn mà àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan wà tí a máa ń rìn láyé àtijọ́ tí ká tó rí i pé a máa ṣe ètò mọ̀mímọ̀ ẹ́ àbí ètò ìgbéyàwó nínú ìyàwó ìjẹ́ bí wọ́n ṣe ṣe láyé àtijọ́ tó ń sọ pé mò ń fọmọ ṣe sàárà ǹjẹ́ tó bá fọmọ ṣe sàárà láyé òde ta wàyí mà tí ò bá ìdùnnú ọmọ yẹn mu ìjẹ́ èèyàn lè ṣe ẹ lè ṣe alága ìdúró ẹ̀ tọ́ni àfọmọdé yìí sàárà ni ó yá yá alága ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ ìyá mi ẹjọ́ máa ẹ bá mi sọ sáàrin yẹn. ṣé. nígbà kan à ń fọmọ ṣe sàárà ó yá ó yá yá gbẹgbẹrù rẹ gbẹrù rẹ àlàkẹ́ àlàkẹ́ kẹrù rẹ kẹrù rẹ ó yá ń lé ọkọ rẹ nu ó yá nìṣó ń lé rẹ ǹjẹ́ ní òde ìwòyí ṣé a lè ṣe bẹ́ẹ̀ mú ọmọ bẹ́ẹ̀ kàdé sọ bóyá àtìmújọ engagement yín o ìyá wa ṣé irúṣẹ́ bẹ́ẹ̀ lè ṣe ẹ bá mi nà yẹ̀yẹ̀ ní láàrin ìṣẹ́jú kan. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pẹ̀lú ìrírí tí àwa alága àdúrà àti alága àjókòó máa ń rí. kábíyèsí o gbogbo ìgbà tí n bá ti wà rúpò báyìí mo máa ń ṣèbá gbogbo alága pátápátá àwọn hmm. ọmọ àti bàbá. Hmm torí pé iṣẹ́ alága kò ń ṣe iṣẹ́ tó yẹ pé a kò ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ni ṣe hmm. wá dàbí iṣẹ́ wòlíì pásítọ̀ bẹ́ẹ̀ ni sí àwọn hmm. ìmáàmù sí àwọn àgbààgbà ni kò ń ṣe iṣẹ́ hmm. kékeré rárá kábíyèsí tírú nǹkan báyìí tí mo bá dẹ́rù kórìtà báyìí èmi á kọ́kọ́ pe àwọn òbí yẹn sẹ́yìn wípé ah, àwọn orúgbìn àwọn tẹ́fẹ́ ṣe fọ́mọ́tún rẹ̀ ò dùn sí yìí ẹ bá jẹ́ kí ká jẹ́ kí ó jẹ́ nǹkan tó máa ti inú ọmọ yìí wá torí àwọn tó wà ń sìn ti yàtọ̀ sí ọmọ àtijọ́ hmm. tá a bá fi agídí mú wọn lọ sílé ọkọ wọn máa sá kúrò ńbẹ̀ àwọn tó wà nígboro ń sin àwọn ọmọ tàbí sìn bẹ́ẹ̀ ni wọn ò lè farada tí àwa farada hmm. wọn ò tiẹ̀ fẹ́ jìyà rárá so èmi ìbá rọ̀ àwọn òbí ká jẹ́ kí ìfẹ́ kó wá láti ọkàn ọmọ pé màmá mi ẹni tí mo rí tí mo fẹ́ fẹ́ lélẹ́yìí hmm. kí wọ́n yàn fún ara wọn kákan bá wọn ṣe ìwádìí tó bá tọ́ gẹ́gẹ́ bí òbí níwọ̀ntúnwọ̀nsí pẹ̀lú àdúrà hmm. a ò lè fi agídí èmi ò lè ṣerú ìgbéyàwó bẹ́ẹ̀ o hmm. because kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ a dẹ̀ ń so yìgì ni a kì í tu. ẹ ṣe ìyá wa tó ń já sí wípé a ti wà ní ayé information technology bẹ́ẹ̀ ni sà kò sí ọmọ tá a lè fipá mú tó bá tọkàn rẹ̀ wá lórí àwọn ìyá àti bàbá máa pèlò lé lórí. Hmm. bàbá wa alága swaga kí bí ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní nàìjíríà ń bí àbí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ náà lẹ lọ sí ghana ni àbí ẹ ẹ ti ń ṣiṣẹ́ yìí ní nàìjíríà kẹ́ lọ sí ghana. wàá a ti ń ṣiṣẹ́ ní nàìjíríà ká tó lọ sí ghana. ok àti nàìjíríà náà láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ hmm. iṣẹ́ alága hmm. so àwọn iṣẹ́ mìíràn ló gbé wa dé ghana tá a fi wò pé ìgbà tá a dé ghana a lè tún tẹ̀síwájú pẹ̀lú àṣà wa hmm. láti máa gbé àṣà wa lárugẹ ní ìlú mìíràn ìdí nìyí tí a tún fi ń ṣe iṣẹ́ alága lọ́hùn. Hmm. so iṣẹ́ alága tẹ̀ ń ṣe yẹn sà àwọn ìrírí wo lẹ ti rí mbẹ gẹ́gẹ́ bí ẹ máa jẹ́ káwọn aráalé mọ̀ pé iṣẹ́ tí obìnrin ń ṣe ọkùnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ. iṣẹ́ alága ó jẹ́ iṣẹ́ tó gba èrò púpọ̀ hmm. tó gba ìjìnlẹ̀ ẹ̀ kéèyàn hmm. finú kó finú fẹ́ dọ̀ ṣe iṣẹ́ obìnrin ni àwọn èèyàn mọ̀ sí lóòótọ́ ṣùgbọ́n ọkùnrin àwa gan náà lè ṣe ju àwọn obìnrin lọ ìdí hmm. nìyẹn tí àwa náà fi rìwò pé à tí obìnrin ṣe hmm. tí ọkùnrin lè ṣe náà ò ní iṣẹ́ alága ìrírí tí a dẹ̀ ti rí lórí iṣẹ́ alága yìí ni pé ó fún àwa fúnra wa ní ọpọlọ láti fi tò ilé. Hmm torí nígbà tí a ń jáde fún iṣẹ́ alága à ń bá èyí oríṣiríṣi pàdé oríṣiríṣi àwọn òbí là ń bá pàdé níbi iṣẹ́ alága hmm. ó dẹ̀ fún wa ní ìmísí hmm. ó fún wa ní ìmọ̀ hmm. láti fi tún nú ilé títí wa láti fi tò ilé. kábíyèsí tó já sí pé explosion ẹ̀ ó jẹ́ kẹ́ ẹ mọ iyì nǹkan tẹ́ gbé dání ah, ah, alága alága àjókòó alága àdúró hmm. bíi àfà bíi àwọn àwọn prophet tó máa sọ àsọtẹ́lẹ̀ báyìí ló máa rí fún ọ yóò dáa fún ọ báyìí hmm. alága ètò lálága alága three sixty lábẹ́ ìkànnì kan náà ni tí ó pé méjì ní super screen ẹ ẹ̀yin bàbá màmá tí ẹ wà nílé mo lérò pé ẹ ń rí méjì kọ́ àti ẹyọ kọ̀ọ̀kan nínú gbogbo tí àjùlẹ̀ lórí ètò yìí lónìí Mama wa eh, aya Babátúndé gẹ́gẹ́ bí iṣẹ́ alága tẹ́ ń ṣe ẹ dákun àwọn nǹkan wo la lè yọ kúrò nínú àwọn nǹkan ètò tá a fi ń gba ètò ìgbéyàwó ǹjẹ́ àwọn ẹja kan sọ pé ẹja ẹja orógbó ọsàn kìíní kan ǹjẹ́ ó ní ìbámu wípé ẹ wo bàbá aráàlú náà á máa fò bìrẹ̀ ṣẹ́ bọ́ ìjẹ́ ó ṣe é yọ kúrò nínú gbogbo nǹkan tí a fi ń dànù nílẹ̀ nílẹ̀ Yorùbá. ẹ ṣe sà àwọn nǹkan tí a sì ń lò lọ́wọ́lọ́wọ́ tí a máa ń gbé lọ sí ilé àná hmm. gbogbo nǹkan tó dára tó dẹ̀ jẹ́ nǹkan àdúrà ni hmm. tá a bá ní ká yọ kúrò ṣé àádùn la fẹ́ yọ kúrò hmm. àádùn túmọ̀ sí adùn gbogbo àwọn nǹkan yìí ìrèké adùn ni. Hmm obì ẹ bá ṣe mọ̀ nílẹ̀ yorùbá pé obì kú dànù hmm. gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò fún ìpètò ẹrù ìyàwó lọ sílé àná nǹkan àdúrà ni àṣẹ àdúrà ni hmm. kò ṣeé yọ kúrò rárá so ó jẹ́ nǹkan tó dára ṣé pineapple ni àdúrà ni hmm. a fi ń ṣe pé kí àyè gbà ẹ kó rí ìdíjókòó ẹ máa rí bá wá ṣiṣẹ́ dé stage kan a máa gbé pineapple yẹn sí orí tẹ́lẹ̀ hmm. pé kó jókòó pé bí tó ń lọ yìí o àyè máa gbà ẹ̀ wọ́n náà máa rí ìdíjókòó ẹ̀gún ayé ò gún ẹ ah. iṣu a ṣàdúrà ni pé bó ṣe ń lọ yìí o iṣu ọmọ jiná fún ẹ jẹ wàá bọ́kùnrin àbíró wàá bóbìnrin àbíró hmm. àdúrà ni gbogbo àwọn èso yìí ló dúró fún hmm. tí a fi ń lò ó gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi èmi ò rí èyí tó yẹ ká yọ kúrò nínú àwọn èyí tá à ń lò yẹn ohun tó dára ni ohun adùn ni ohun àdúrà ni ohun ah. àṣẹ ni látọ̀dọ̀ Elédùmarè wá. Hmm. Ah. ẹ̀yin bàbá màmá tẹ́ wà nílé mo lérò pé ti rí nọ́mbà tí ń bẹ lójú amóhùnmáwòrán mi o kí sẹ́gímẹ̀ntì tó forí sọ́pọ́n ká tó lọ sébùté ayọ̀ láti fi lọ gúnlẹ̀ màá fẹ́ ẹ̀yin bàbá màmá tẹ́ wà nílé lórí ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò yìí wípé ọ̀tọ̀ ní tá a sọ lọ́sẹ̀ tó kọjá tọ̀sẹ̀ lè tún yàtọ̀ bàbá ọkọ kó fàyàwó ọmọ rẹ̀ mọ́ra ńgbà tí ọmọ rẹ̀ tójọ́ kò sí ńlé kó máa lù bí bẹ̀m̀bẹ́ bẹ̀m̀bẹ́ mọ̀dínà kó máa lù kó máa lù bí bẹ̀m̀bẹ́ omi ẹ bá mi dá sí ká tó fi orí sẹ́gímẹ́ǹtì yìí ká tó gbé lọ sórí èbúté ògo alága swaga ṣé bí ẹ ṣe ń ṣiṣẹ́ alága yìí sà ìjẹ́ tí ẹ ti wò ó pé kẹ́kọ̀ọ́ débi alága lẹ́ẹ̀kan náà ká wá sọ pé ah, alága swaga àwọn ò mọ̀ pé ẹni tó pè kò sọ fáwa o ẹ kàn déédéé bá ara yín ẹ wá ti rí pé ẹ̀gbọ́n ọkọ ó ti mọ alága wa bàbá ọkọ ó ti mọ alága wa àbúrò bàbá ọkọ ó ní o ó mà tún ṣá ó mà alága yẹn ṣe ẹ wá pàdé ra yẹn tó márùn ọgbọ́n gẹ́gẹ́ nítorí iṣẹ́ alága àjókòó ó fún yín ní àwọn some explosions kan gẹ́gẹ́ bí àṣẹléèbó ó jẹ́ kẹ́ ẹ rí àwọn ìrírí kan mo rí yẹn dìmú ní ọ̀rọ̀ yín ọgbọ́n òun lẹ fẹ́ lò sí tí kò fi ní di pé ẹ ẹ làwọn alága ẹ̀kọ́ tó bá dójú agbo. ẹ ṣe bàbá mi fún ìbéèrè tí ẹ béèrè kò sí tí a ò ti pàdé rí hmm. a ti rí irú ìrírí bẹ́ẹ̀ a ti bá a pàdé rí. Hmm ṣùgbọ́n tí a bá ti bá irú ètò irú ìrìbá ìpàdé ní tí a máa ń ṣe ni pé ìbẹ̀lẹ̀ alága tẹ́ ẹ ní ẹ mú wá àjọ hmm. pera sẹ́yìn àjọ hmm. sọ̀rọ̀ hmm. ok ó ti rí bó ṣe rí kí ni tá a máa ṣe kábíyèsí àádẹ́ fọwọ́sowọ́pọ̀ nígbà tó jẹ́ pé iṣẹ́ kan náà lájọ ń ṣe nítorí pé wọ́n pè wá ká ní a fẹ́ pé àwa ni wọ́n pè àwa náà kọ́kọ́ pè kò jọ ní tá a máa ń ṣe ni pé àá pera wa jọ a jọ sọ̀rọ̀ pọ̀ hmm. ok iṣẹ́ yìí báwo la ṣe fẹ́ ṣe àpẹẹrẹ wa ẹni tó máa dó nílé hmm. bàbá ilé ìyàwó ilé àwọn ọkọ hmm. ẹni tó máa dó nílé ìyàwó àádẹ́ pinra wa àádẹ́ ṣiṣẹ́. ẹ wá ní sọ di orin bàbá wa tọ́ ní jẹ́ ń ṣe tèmi owó yìí kówó lọ́rùn ṣẹ́gbọ́ tí ó sì dára yàrá bí ló lè mọ̀ ọlọ́run ẹ̀yin bàbá màmá tẹ́ ẹ wà nílé ètò yìí máa ń lọ bẹ́ẹ̀ náà ni ètò yìí ń lọ ó sì wù mí kẹ́yìn bàbá àti màmá tẹ́ ẹ wà nílé tí ó jẹ́ pé mo mo mo fẹ́ kí kí ẹ bá wa dá sí i ní a ṣe ń lọ báyìí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ǹkan orúkọ mi ò yí padà ètò bàbá ètò ètò alága 360 òun ni ó wà lórí òde òun ló ń gbòde lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìkànnì tẹ́ ẹ mọ̀ ní alága 360 on super screen ẹ nígbà tí a máa fi orí ẹ segment ilé ìta máa fi sí èbúté ògo ẹ̀yin lẹ́wọ̀n máa bá àwa lẹ́wọ̀n máa bá nítorí pé tó bá ti di ẹlẹ́ẹ̀kejì tàbá máa padà wọlé tí a máa lọ sí ibi tí wọ́n ti máa polówó fún wa àápàdéra wa lórí oríkì àṣà ilẹ̀ Yorùbá àṣà ni oríkì oríkì ni àṣà mò ń bọ̀ mi ò tí ì dé. 箇所